eléyìí tó wáyé àti bí àwọn mùsùlùmí bí àwọn akáàkiri ṣe nígbà náà tó ń kọ́ akẹ́kọ̀ọ́ tó pọ̀ lábala eléyìí àti àwọn àṣìṣe kọ̀ọ̀kan eléyìí tó wáyé lọ́dọ̀ àwọn mùsùlùmí náà lọ́dún náà níbi táà lẹ́nu ìjọba pé bàbá yẹn ká ṣe káwá tó wá. látara bẹ́ẹ̀ àwọn àtúnṣe díẹ̀díẹ̀ ó wáyé tó fi fa ìjẹ́jà òkèlú ní láwọn àkókò náà. látara bẹ́ẹ̀ ìwọ fẹ́nu wa ọ̀pọ̀ ọ̀nà tó dúró dédé lórí ogun náà lọ́dún náà lọ́wọ́ tí wọ́n sì gbógun lọ. àtàwọn ogun yìí náà ilé ìfowóyé nínú plan láwọn tó yẹ kó wọ́n dúró dédé.

tọ́wọ́ bá àdékò lábẹ́lẹ́ ká máa sí àwọn ẹ̀wọ̀n. ìyẹn àwọn ìṣẹ́ wá kọ́ gbogbo tó lọ́wọ́ ti jẹ́ olùbẹ̀wò ọlọ́mọba ọlọ́mọba àdékò láti ọ̀gbẹ́ وذكروا فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل ọlọ́run bá bá nípa ọrụ ọmọ àrídìí ayẹ̀ yìí ó ń dojú ọ̀rọ̀ náà fún àìlẹ́bí látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ẹ̀ṣọ́ àwọn tí wọ́n lọ sí gbogbo náà lọ́dún náà wọ́n gbogbo lọ. wọ́n sì dúró déédéé lóko ọdún ẹ̀sìn. ọlọ́run bá lè lọ́lá ó wá fẹ́ dídá máa mà nípa irú àwọn èèyàn bẹ́ẹ̀ àti gbogbo ẹ̀ tó wà bá dúró déédéé lórí ìtẹ̀lé ọlọ́run bá láyé ní gbogbo àtúntìlẹ̀. ọlọ́ni ọ̀rá sáńsá bá ń nà lẹ́yìn iná kó sì lò ó ní sẹ̀mí láyà wáátà ìlà sẹ́mì má máa rò pé àwọn tí wọ́n pa lórí òògùn ẹ̀sìn pé òkú ni wọ́n o ẹ̀ má òkú ni wọ́n. bàtà àyà ọ́nìta ọ̀bìnrin yóò gbà kúrò wọn bí kò sí wípé ní alàyè ni wọ́n ti fọ́dọ̀ lọ́wọ́ bá wọn yorùbá kúrò tí wọ́n ń jẹ tí wọ́n mú bẹ́ẹ̀. فرحين بما آتاه الله من فضله kódà sínú wọn tún bẹ́ẹ̀ tí wọn ń yọ bùkì níbẹ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ náà bá àlejò ọlá tó ń fún wọn nínú ọlá ẹ. irun náà máa wá wù wá wípé bó ti ẹ̀ ṣe wípé àwọn ẹni tí wọn ò sí ìwà bá wọn àwọn tí wọ́n ń bẹ láyé nínú àwọn ẹni táwọn náà jẹ́ ni lẹ́yìn wọn táwọn òbí kó bẹ́ẹ̀ ká máa fún wọn ní ròdù wípé. ká lè máa fún wọn ní ròdù pẹ̀lú gbogbo àwọn nǹkan táwọn ń kà nínú nǹkan ìgbádùn ọlọ́rọ̀ wọn bá. nínú àwọn nǹkan báwọn bá àlejò ọlá tó ń ṣe báwọn nínú ìdẹ̀ra nínú àwọn ìgbádùn táwọn ń gbádùn ọlọ́rọ̀ wọn bá pàtàkì kú padà láyé. Ọ̀ni aláàpọ̀ òfin àrí ìrìn wàdà òun yàrá fẹ́nu wọn. Àwọn táwa wíwì nínú àwọn ọlá ọlọ́run eléyìí ẹgbẹ́ máa ń nà wọ́n ara ènìyàn fún ìtọ́nà nípa wọn Àwọn yóò máa wá lérò wọ́n máa ń fẹ́ wọ̀yàtẹ̀jì wọ́n. Aláìyẹ́lẹ́ akọ̀bí ní ìwádìí, irú táwọn ń gbádùn yìí, káwọn ọmọ ìyá àwọn ti tẹ̀lé ayé rẹ̀ káwọn ló ti bá wọn ara wọn. Báwọn ti ń ba ní kẹ́lú lọ sáà wọn lápájá lọ. Bí ibi tí wọ́n rí lọ́rùn tó ṣe tùmọ́ wọn tó tí wọ́n ń bọ́lọ́ àtọ́kùnrin náà ní ilé ààrẹ ní kẹ́lá ti tẹ̀wá kẹ́kọ̀ọ́ ìdìbò ọ̀wà nígbà tó náà wọ́n bá yọ báwo ni náà àwọn ọ̀sùnfẹ́ à ẹni rí lọ ẹni dáadáa lọ. àwọn yẹn ìgbàlù táwọn ń sánù etí wọ́n ń sọ irú ẹ̀ yìí ẹ̀ ń kà wọ́n láyé ìfẹ́yìn òkùnkùn jáde kẹ́ wọn wá bá wọn. torí pé nílé àwọn ti fọ́nù wàhálà yé gbogbo àwọn bá wà kù láyé fún àwọn ẹni rẹ tí wọ́n mọ̀ ọ́n mọ̀ nìyẹn. bàbá ti lọ láwọn tí wọ́n wà lókè ogun ẹ̀sìn kan náà. nítorí wọ́n ní o pẹ̀lú àwọn nìyẹn. ọlọ́run lè sọ́lá ní àlá ní àlè yìí wọn láwọn oúnjẹ àṣàlù wọn. a sì rí kò sí payà nínú máa lọ ẹ̀rí ọ̀rọ̀ tó ń tẹ̀lé àdìyá náà ó kọjá bá ti mọ̀ ọ́ láyé. àti bàbá ara yìí àti bàbá ara ò bá la tó kó sọ́ọ́rí àtúntò láyé ìjọba àti ìjọba ìjọba àtàbà àwọn ọmọdé ìjọba rẹ̀. ìpè ní alẹ́ ìsọ́nà wa alẹ́ wọn sọ́nà ó fi ròyìn fún wa nígbà tẹ́lẹ̀ yọ̀ọ̀ bá jáde láyé àtìgbà tẹ́lẹ̀ yọ̀ọ̀ bá jáde láyé. àsìkò àìsàbẹ́ yóò fẹ́ nìkan ara wọn. àlẹ́bíta amẹ́jì bá wá jáde láyé tán ẹni tó bá jẹ́ mi rẹ nígbà tí wọ́n bá gbé e sínú sàárè gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé ẹ̀sìn òkè ní máa ń wà ẹ̀sìn òkè ní máa ń wà ní wọ́n ti gbà ẹ̀sìn òkè ní ọ̀dọ́ ìmọ̀tọ́ bá ti kó òkè sínú sàárè kan ẹ̀mí wọn padà tara ẹni tí wọ́n ti yọ ẹ̀mí ọ̀pá ti tara ẹ̀ ṣùgbọ́n kò lè yọ máa lo tẹ̀lé ìdáhùn àyà ọ̀pá ti tara ìyà ìyẹn àkókò láàrin ayébá ìdáhùn ìyẹn ní ìtẹ̀lé tó kárí. ìlẹ́tọ̀ tí ọ̀la ló yẹ kò ní lè bá wa sọ̀rọ̀ rẹ òun ti wà ní àyà tó ní tó ti ń pé àdébíyá. ààrẹ ríra ẹ̀mí wa padà sáré ma bá padà sáré àmàlà ìtọ́ wa bá ọmọ abẹ́rẹ́ ìbéèrè lọ́wọ́ ẹ̀. ẹ̀tọ́ wa jẹ́ nílé àdìlà àkọ́wọ́gbò ní ààrẹ ìwọ̀n ìwọlé àwọn ìyàgbẹ́lú kò sí payà lórí ìbéèrè fún ọmọ àbí bí tí ká òkú òkú ni wọ́n ti jẹ́ ní tí ìfanilẹ́rù dúró rírí tó wọ́ orí wọn kò ní rí wọn nígbà tí ẹ̀mọ mẹ́rù. ẹ̀yin ẹ̀mọ wo àwọn táwa ti lọ fún tábìlì yìí ìfọ́nfà ìtọ́wà kan ti tábìlì pẹ̀lú ẹ̀yàn níbi kan ẹ̀rọ ọmọ pàwọ́ kù orí tó wà nídìí mú kóòtù ẹ̀sìlẹ̀ àbí àwọn tá a jẹ́ sílẹ̀

wọn kíláàsì náà ni wọ́n gbà lọ kọ́dà ìmọ̀ọ́mù ni wọ́n sì mọ̀ òun ló gbà lọ. Bàtú sọ yà kúrò lọ sí wọn gbà lọ. Orúkọ mi lọ́wọ́ tẹ̀lé ó fọ́nrán nínú àtẹ́jáde wa. Ìyẹn náà láwa tún ṣe ẹ̀dáàbò sábáwí. Àbá wa náà tún ṣe ẹ̀dáàbò kùránì fún wọn gbà náà. Àbá náà ṣẹ̀dá ẹ̀yẹ wọn sọ̀rọ̀ àbẹ̀wò. Àṣé sọ̀tẹ̀lẹ́wò ọmọ ìyọ́lẹ̀ àwọn ẹ̀kọ́ lọ́dọ̀ bàbá wọn. Bàbá mi sọ yìí, wọ́n lọ bá ń sọ sínú ní lọ́sẹ̀lẹ̀. Ilẹ̀ ìwọ́n ti lọ bá àwọn ọmọ àwọn ọ̀nà ẹ̀kọ́ lọ. Bàbá mi ọwọ́ ọmọ ọkọ̀ ọlọ́sọ̀rọ̀ àpò wọn. Bákan náà, bàbá wa náà ló wà ní àwọn náà náà jáde láyé náà bàbá wa tó wọ́n wá nípa ṣe àbẹ̀lẹ̀ الجمعات فلسة واقعة فلسة ربكم أنا لا إله إلا kí wọ́n bẹ́ lò káàdì mọ̀ yí pé bẹ́ẹ̀ máa ń pàdé ìbéèrè ẹ̀rù abáni bọ́ pàdé àtọ́ pàdé ní sẹ́wọ́n abẹ́ béèrè béèrè lọ́wọ́ ẹ̀rù abábá ọ́ ẹ̀rù tí wọ́n bá ẹ̀rù tí bẹ́ẹ̀ lẹ́wọ̀n nílùú ètò wọn béèrè lọ́wọ́ rẹ̀ tó ń sọ òjì ẹ̀rù ló bá lù lọ àárẹ̀ àwọn ọmọ náà bẹ̀rẹ̀. nígbà tí wọ́n bá kó ní ìrìn ìrìn ìrìn ìrìn tó tó tí ò sí lọ́pọ̀ àwọn ọ̀gá náà máa ṣe bá kọ́ bẹ̀rẹ̀ lórí ìwé tó ń bẹ̀rẹ̀ yìí ìgbọ̀n àwọn òbí. Òkú àti ẹ̀rú bá Àbá wa ni wọ́n pè tán tí wọ́n pé ọkọ̀ tèmi lẹ́yìn wa. Àwọn wá tó ta wọ́n fi àbá àwọn abẹ́rẹ́ òfin lọ́wọ́ àbá. wọ́n ń lo káàbọ̀ káàbọ̀ wọn ló wáá nì. àmọ́ wàá yàrá rárá àmọ́ wàá jálẹ̀ títí ẹ̀ ń kára nígbà àkọ́kọ́ kó dà wọ́n tó ti tẹ̀lé wọ́n á fún un. òmòdé kò sí wọ́n ti sálọ pàbí díẹ̀ díẹ̀ náà wọ́n ti kà kí wọ́n wọ́n kàrá náà wọ́n ti kà wọ́n náà wọ́n kà wọ́n ti fẹ́ ìdúró lọ. inú àkọsí ti lẹ́ka kí wọ́n fẹ́ tẹ̀síwọ́n tó fún wọn. àná ẹ̀yìn òkú ní arí bàbá ẹ̀ ní ìlú òkè àdúrà ní ẹ̀ ní káyà ní òkè àdúrà ní. bàbá tá sọ yìí súnà wa táwọn náà súnà lẹ́sẹ̀ yìí wa náà ni. òwe bá máa ń lòdì àdúrà tá a káyà àti àti máa tẹ̀yẹ náà tẹ́lẹ̀ kọ́lọ́ àwọn nǹkan tó bàbá náà gbá ah, ẹ lórí àbá yìí ẹ ká yàtú yìí tó bẹ yàtú yìí àbá Subhanallah ẹ̀rù ní sílẹ̀ bẹ́ẹ̀. Àwọn táwọn máa ń ya ní ya pé ya pe ya bàbá ya wọ́n ya àti ya ìlú ya Wọ́n ya é ya yìí ya Subhanallah ya Òun ya ló ya kò ya tí ya pè ya Ìyẹn ya jẹ́ ya ẹ̀rù ya wa ya nípa iṣẹ́ rere ìwà rere ìtẹ̀lófin ọlọ́run ìtẹ̀lélànà tànẹ́bì yóò ti tú wọ́n jẹ́ ìfọ̀rọ̀ balẹ̀ ọlọ́ọ̀bà ìṣọ̀lá alá àwọn àwọn yàgbẹ́ sí wọ́n ní bí máa yá sí ní amúlẹ̀ áàbẹ̀rọ̀ àwọn táwí kò ní sí payà fún wa níbi tí wọ́n lọ bá pàdé nínú àlámà ẹni ọjọ́ ìpínlẹ̀ àdìyá náà kò ní sí payà fún wa nínú tí wọ́n bá pàdé bẹ́ẹ̀. Ọlọ́run bá wáyé pé wàlá fún kí àgbà náà kò sí sí bàbí jẹ́ fún kò ní sí ìbànújẹ́ fún wa nípa tí wọ́n fi ilẹ̀ sáyé gbogbo lẹ́yìn àwọn òòlù kò ní sí ìbànújẹ́ fún olórí ẹ̀ ọlọ́wọ́ bá lè fi ọlá yàtàkà pálà òwúrọ̀ bá dá mọ́ọ̀sì ọlọ́wọ́ bá lè fi ọlọ́wọ́ àwọn ọmọ sílẹ̀ yìí wọn nígbà tó wà jùlọ. Láwọn ènìyàn wá gbé wọlé àyàǹsà wọlé àkùnrin àgbàdo àdámọ́ bá sàkúnlé ìwúrí ìtòlíyà. níbi tó yẹ fún ẹ káwọn ọ̀sẹ̀ ndị náà sì gbé ṣé lọ bá ṣe èso ni ẹ̀yìn àwọn ọ̀hún kò sí kàńtẹ́ mọ́ àwọn àwọn ọmọ tó ara yìí kótó yìí ọba wa. wọ́n ẹsẹ̀ ìgbàgbọ́ ẹ̀ lẹ́sẹ̀ jáde ní ìsọ̀hìn. nínú ẹ̀kọ́ jáde ní ìsọ̀hìn lápẹ́ ọ̀gá tó dáàbò wa. wọ́n ní àbá wa akọ̀ọ̀kọ̀ àtẹ́bì àtẹ́bì tó bá ló fún ẹ̀sìn. gbogbo ayé àti ẹ̀yìn bàbá wa gbà bó abdul mọ̀kọ́lì. bá rí látara tó kàn án lójú olóyún nù nínú àwọn tí wọ́n ti eléde nínú wọn àtàwọn tí wọ́n pa nínú wọn. wọ́n ní ìyẹn tí ó kún ìlàlàáfíà ọ̀rọ̀ náà wá. àwọn akẹ́kọ̀ọ́ sọ fún wa yí pé nọ́ọ̀sì láti ti jọ aláyè bá lè fún àwọn ọmọ ológun ológun bá dà lè. tí wọ́n ti pé òrùka oníṣẹ́ náà lọ́rùn wọ́n jẹ́ mẹ́rìnlá sí mẹ́jọ ọwọ́ látara àwọn aráàlú nàìjíríà sí mẹ́fà ìjà àwọn aráàlú mọ́kà. oríṣiríṣi ló wáyé nínú ọ̀rọ̀ lábala eléyìí ṣùgbọ́n tí mo pẹ́ lọ èyí tó jẹ́ ìdúmúlẹ̀ nínú ọ̀rọ̀ lórí ẹ̀ nínú àdéhùn èyí tí àwọn àwọn ajá bẹ̀rù wọ́n kà wá. wọ́n ní àbí àlọ́ ọ̀dúnrún wáyé fún wa wà nínú sẹ́kàtì wọ́n láti ní pàdé ìgbẹ́gbẹ́ ọ̀nà ìjọba bàbá ọ̀nà àdéhùn ọ̀sẹ̀ fi àjá rẹ̀ èsì ọ́ máa ní ya àwọn ọ̀gá mọ̀nàfíìsà mọ̀tẹ́mọ̀lá mọ̀tẹ́mà mo ní ọlẹ́ tí mo ti yọ yìí mo ní ọtọ́ òun tọ́ọ̀kan tára sí orúkọ àmì ìbànújẹ́ lára rẹ̀ àwọn àjá mi ní mo wá ní kò sí ọlọ́run. عند أبي فترك إيانا فعليه جيد بل جل ó sì bá wa láyé yìí táǹkà ló tó jẹ nílẹ̀ táǹkà náà lè gbogbo wa. kódà kèsì tó bẹ lọ́rùn láàbí láti dàgbà yẹn. àlejò ni àá ala kùbàtí kàbí máa láti yàwó bí máa láti yàwó lọ àbí bí ó di sọ sí ọ̀rá rẹ̀ ọ̀rá kan nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtọ́lọ̀ fún lọ́kọ̀ ọ̀rá rẹ̀ tó tó o ó sùn lára ya ń fún ọmọ àbá ọjà bí lẹ́sẹ̀ kan náà mo rí àlẹ́ ti ń bọ̀ lápọ̀ kí tọ́lọ̀ ti fẹ́ pọ̀ bàbá mi rí. kọ́ọ̀lá ń bẹ ní nàmbọ́ àkáyà àbáyà wàkẹ̀ńdàmọ̀ fàáhán fìfàáhán hmm? bàbá rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ alààyè lọ́wọ́ àlọ́wọ́ ọlọ́run ẹnìnà wọ àdìyà àbá rẹ̀ ọlọ́run ti yé bàá rẹ̀ padà lọ́dọ̀ rẹ̀ kódà bọ̀tàlámà ó ìbá án ọlọ́run ti bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ìbá án láì sí gàgà kankan láàrin bàbá rẹ̀ àtọ́lọ́ abẹ́rẹ́. àlejò wọ́n máa jẹ́ lànà àhàdá kọ́tù ìlànà ìwà ọ̀rọ̀ ìjà ọlọ́run báyìí lè sọ sọ̀rọ̀ tó tó ti jáde láyé sọ̀rọ̀ wọn bá wọn náà sọ̀rọ̀ láyé tí a bá ti wà fún bá. sọ̀rọ̀ wọn láyé sọ sọ̀rọ̀ láyé sí gàgá pẹ̀lú oṣù sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ pẹ̀lú ìsáájú bàbá rẹ̀. àìsàn ẹgbẹ́ gàgá ó wà bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ bàbá rẹ̀ sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ kò sí gàgá kẹ̀kẹ́ bẹ̀. bàbá náà yà ábì tàmẹ́ni òfin oníṣẹ́tù sọ pé òní fún bàbá rẹ̀ ọlọ́run wá sọ fún bàbá rẹ̀ ń pé tí ẹ̀ gbèrò kẹ́kẹ́ tó bá fẹ́ kí n ṣe mọ̀ ó lè gbà tí bàbá rẹ̀ wí ni pé ọ̀rẹ́ ọlọ́pù ó jáde lásìrí àbá àkókò mọ́dá bá àkókò sí. Dákùnrin àti padà sáyé. o tún fẹ́ tó lọ kú ojú ojú jà tí o tún parí bẹ́ẹ̀. bàbá bàbá ẹ̀ bàbá fi ṣe ìnáwó tó ń sábà kọ̀ nílé ànáwó ilé kàdá ẹ̀ wò. mo ti sọ ọ́ tó béèrè yẹn ṣe ẹ̀. a ti parí ẹni ó bá ti tú àkúlábà ẹni tá a bá ti kò ní padà ká iná Babátúndé Ìyábọ̀ òun kọ́ lọ ìyàtọ̀ lọ sí ọ̀rọ̀ ẹ kàdé sọ ọ́ tó kọ rẹ̀ kẹ́ẹ̀dé rántí ẹ̀ àmọ́ kò wọ́n lọ padà bọ̀ lọ́wọ́ Babátúndé bàbá kì í kò ní padà wọ̀ bàbá kì í lọ padà wọ̀ ẹ̀yin lẹ́ka mẹ́rin ọ̀nà lẹ́yìn tó bẹ́ẹ̀ kò sí àkàtọ́ lọ́kọ́ padà wá ìyá ọ̀rọ̀ wa mọ́ lọ àrẹ́mìtì kàmẹ́rin wọ̀ ẹnì kan kọ̀ ọ̀nà ọkọ̀tọ̀ ẹni ọba ti kú ewu náà yẹn. Bàbá wọn dá ló ń pẹ̀lú eléyìí, bàbá mi dá ló ń ni wọ́n dá ló ń pẹ̀lú eléyìí. Bọ́lá ya rọ̀, ọ̀dọ̀ ọ̀dà tó bá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ kọ̀ bá ń bẹ̀rẹ̀ fún mi. Bàbá mi ti mú wa wọ́ọ̀lì, ṣé káwọn tí wọ́n bẹ lẹ́yìn ní ṣé kí wọ́n máa tó òfin fún mi? Bàbá mi sọ̀rọ̀ lọ́wọ́. ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموالا ولا تحسبن الذين قتلوا في سبيل nígbà tí ìṣẹ̀lẹ̀ iṣẹ́ abáwa jábìr tí wọ́n gbà wá. Pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí abáwa tó wá tó mẹ́fà àwọn tó ń tó tó ìjà náà. Ànẹ́bí wá fún abáwa jábìr yìí pẹ̀lú tó ṣẹlẹ̀ sí abáwa tó bàbá wa ní ń sọ fọ́lọ́ ọ̀rọ̀ àlejò ọlá wípé ìrọ̀rùn dákùnjẹ́ káwọn èèyàn ti rí sí. Ọlọ́ọ̀bà ti bá fún wa pé ẹ má bẹ̀rù fáwọn ẹni tí wọ́n pa lọ́dún ogun jà ó kú ni wọ́n lọ́dún ọlọ́run bá dé àyà. kódà ó ti wù wọn wọ́n ń fẹ́ kẹ́yìn náà tẹ̀sẹ̀ láyé tẹ̀sẹ̀ wá bá wọn. Ọlọ́run bá lè tọ́ lọ́wọ́ jẹ́ pé wọ́n gbé àwọn tàbí. Kò sí payà kẹ́kẹ́ fún wa, kò sẹ́rù kẹ́kẹ́ fún wa. Níbi tí wọ́n bọ̀ wá bá lọ́lọ́run bá tó dá wọn. Kò sì ní sílà tó jẹ́ fún wa nípa àkẹ́kọ̀ọ́ fi lẹ̀. يستبشرون بنعمة من الله ọlọ́run ọba àlejò ọlọ́run jẹ́ pé wá dúpẹ́ àwọn ẹni tàbí wọ́n máa fún wọn ní ọlá àti àwọn ọba àlejò ọlá ó wọn. àti àbáwa kúgàs àti àbáwa àtàwọn bàbá níyà àwọn wọ̀nyí nínú àwọn akẹ́kọ̀ọ́ wà nínú olówó ẹ̀sìn tí wọ́n ní àwọn ọgbẹ́ kan lára látara pé wọ́n fẹ́ fi ń ṣe àwọn ọ̀gá ní ojú ojú tí wọ́n pè ní àmọ́ àlásàdì ìyẹn ohun yẹn ni wọ́n ló wáyé lẹ́yìn ìgbà tí wọ́n ti àwọn ohun ńgá àwọn oríṣiríṣi ọ̀pẹ tó wáyé fún àwọn ìrẹsẹ̀ lórí oorun náà àwọn àkáǹtì sọ yìí pé nínú eléyìí tí wọ́n gbà lórí oorun wúrú náà ni ṣùgbọ́n tẹ̀yìn tí wọ́n gbà lórí oorun wúrú yẹn kò tún sí wọn lọ́wọ́ láti má tó lọ sí oorun eléyìí tó tẹ̀lé láti dá àtẹ́yìn lórí oorun gbàgbọ́ orí ọlọ́run bá ṣe sọ lára àwọn wọ̀nyẹ àlẹ́bí náà ń sẹ́jà àbúrò ìlà ọ̀rọ̀ bùnmi àwọn tí wọ́n dá ọlọ́run ọba lóhùn wọ́n sì dá òṣìṣẹ́ ọlọ́run ọba lóhùn. lẹ́yìn ìgbà tí wọ́n ti ní láti náà àṣà. àtàwọn tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́n bá. ẹ̀sán tó tóbi yóò máa jẹ́ fún wa. nínú àwọn tí ó máa jẹ́ fún wa lọ́sàn-án òun náà ni àìní sí payà fún wa níbi tí wọ́n lọ bákan náà ní tí wọ́n fi ilẹ̀ onísìlà tó jẹ́ fún wa lórí ẹ̀ tàbá ti sọ̀rọ̀ mẹ́wọ́ lọ́wọ́ àdúgbò onímọ̀ náà ni tí wọ́n ṣe yẹ àti ọlọ́wọ́ wa ní ọ̀rọ̀ ogun símẹ́ẹ̀sì àwọn èsì yìí wọ́n páyà ọlọ́wọ́ wa kì í ti sáyà wá nìyí pẹ̀lú pàṣẹ ọlọ́wọ́ wa wọ́n tẹ̀lé ọlọ́wọ́ aláwọ̀ yìí ẹ̀sà tó tóbi kí ọmọ àti kéwòn yóò máa jẹ́ tiwọn ẹ̀dá kò fún wa sẹ́sà sábẹ́ tó lóṣù láti ẹ̀ Kalau baik hati orang ambil, yang satu pun kalau baik orang orang lagi jangan. Eh kalau orang baik orang, ó ti jẹ́ ká máa ìtọ́ gbogbo olùbẹ̀rù ọlọ́wọ́ gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́wọ́ lọ́gbẹ̀ẹ́ láyé máa tó kó máa wà láyé ìyẹn ni tí ọ̀pẹ́ lọ àwọn àbá ó ní màwùkú tẹ́kì ìlú àyàlá kan lábàdà màwùkú tẹ́kì ìyẹn àyàlá ti kú lára táàrí wọn náà máa dáàbò bí kẹ́ ìdílé àyà wọn àti aláìsí wọn àti ọ̀dọ́ wa. jẹ́ kí wípé àníbi náà ti gbọ́n bí àdìsí wọn tẹ́lẹ̀ àdìsí yẹn àbùkù báyìí làwọn ìyá ìkọlù kà wá ní. káàdì ṣe mọ́tàkì jẹ́ ti jẹ́ kò rọ́ọ̀kà àkókò ẹni tó rántí ọlọ́run wà lẹ́bi láàyè kò rọ́ọ̀kà àtàkùkù ẹni tí ò rántí ọlọ́run. mọ́tàkì jẹ́ àjí wà ní mẹ́yì àkókò ẹ̀dá ìjẹ́bi ká máa fi alàyè ní òkúlẹ̀ abẹ́rẹ́ àti kálẹ̀ pé gbogbo ẹni tí bá ti rántí ọlọ́run alààyè òun rántí ọ̀rá sí ọlọ́run òkúrò lóbi jẹ́ sí wípé ní a máa rí ẹlòmíì òkú ni kànbẹ láàrin àwọn èèyàn ní tó gbogbo ẹni tí ọba ti rántí ọlọ́run ọba tó ń da òkú ni ìdílé yìí kí sàlàyé rà ṣùgbọ́n àwọn wọ̀nyí àwọn ti jáde láyé lára màdá sí kéjì àyà ìṣẹ́lẹ̀ ọba àti ìṣẹ́lẹ̀ fún ọjà àtàkùnkà lórí ilẹ̀ kan pé. ẹ má ṣe máa rò báwọn ẹni tí wọ́n pa lójú ogun ẹ̀sìn. lọ́gbọ̀dà ìgbìyàmà. kò sì ní túbà tí jọ́pọ̀ lórí tí wọ́n fi lẹ̀ ẹ̀rí pé làbí lọ wọ́n àti ìdìbò wálẹ̀ gan. wípé ní àwọn tó bá jẹ́ nire àwọn tá a sọ yìí. gbogbo tó yẹ kó pa mi láyà kò ní pa wọn láyà. ẹ̀rí pé ìdàkejì àdéhùn yẹn náà bá tẹ̀ náà àtàwọn àwọn ọ̀gá lọ́kùnrin tó bí tiẹ̀ àdéhùn sọ ìdàkejì lẹ́fẹ̀ẹ́ ẹni tó ń lò ó sí ọlọ́run tí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọlọ́run lẹ́nu láyé ṣe gbogbo ọlọ́run ọba ọ̀fẹ́ náà ló lọ ṣe. nígbà tí wọ́n bá dé fóun náà sílé tó ń mú ẹ̀mí rẹ̀ ọ̀sùn tí táwọn mọ̀láyíkà ń pa ẹ̀mí ẹ̀ sí kò jẹ́ káwọn mọ̀láyíkà ó lè sí sánmà fún ẹ̀mí tiẹ̀ kọ́kọ́ lásán lọ́nà. òun ni àlejò láńsọ tẹ́tọ́ àgbà àwọn ni wípé ní àtàrí ẹ̀ níbi àlejò ní sẹ́fìlẹ̀ nàìjíríà láàyè pásítà ọ̀la àbúrò àbùkàmá àbúrò àbùkàmá àbùkàmá wà lórí ẹ̀ àwọn àbùkà àháyàwó. ọlọ́run bá àlejò lá ní wọn à sílẹ̀kùn. ìrìn àlẹ́ ìrìn àlẹ́ sọ́kùn bí ọlọ́lá tí wọ́n pe ọ̀nà àwọn náà tí wọ́n pe nírọ́ tí wọ́n ṣe gbé aga àwọn ọlọ́run bá àlejò lálẹ́ wọ́n bá mú ẹ̀mí wọn bọ̀ wá wọn ní sílẹ̀kùn sẹ́mà bẹ́ẹ̀ mi wọn. wọn àti lè rálì jẹ́ ń náwọ̀. àtàǹfẹ̀ yẹn àtàǹfẹ̀ yìí pé ńlá ìlànà ńlá àyàfi tó lè mú wọn láti jẹ́nà òun ni tí a bá lè ìtumọ̀ méjìlá àbá àti jámánì yẹn wọ́n ní jámánì gẹ́gẹ́ bá tẹ̀lé tó ń túmọ̀ rà kúnlé wọ́n ní jámánì yẹn náà tó máa ń túmọ̀ okùn eléyìí tí wọ́n máa fi tu ọmọ ogun omi okùn tí wọ́n ń sọ yìí okùn tó ti pàǹpàní o àtìké láti kéjì èwo ló lè wọ̀ sí abẹ́rẹ́ bẹ̀ bóòlù abẹ́rẹ́ òun fẹ́ tó <laughs> bóòlù abẹ́rẹ́ òun fẹ́ tó kò sí ìtò lè wọ̀ sí abẹ́rẹ́ bẹ̀ wọ́n láàyè àfi tí jámánì bá lè gba ìdí abẹ́rẹ́ kọjá tàbá tí jámánì yẹn kò lè jìnnà láti sọ́mọ ara fúnmi láti wọ̀ sí abẹ́rẹ́ tó gbàdí abẹ́rẹ́ yìí kó o lè kéré tó lọ. kọ́dọ̀ kọ́dọ̀ mẹ́ẹ̀dì bẹ́ẹ̀ náà lókun tí wọ́n sọ yìí àwọn ńláńlá tí máa ti pọ̀npọ̀n báyìí òun ni wọ́n sọ kóun náà lè wọ̀ abẹ́rẹ́ abàdàn òyìnbó mẹ́. ìta abẹ́rẹ́ omi ẹ̀ ta fi àtibẹ̀ yẹ òun ni wípé ọlọ́wọ́n bá lè kan láti gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n pe àmì ọlọ́wọ́n bá nínú ọdún wọ́n sọ wọn pé lọ́wọ́ fẹ́ ní ẹ̀ṣẹ́ tí wọ́n ní ṣe. ọlọ́wọ́n ní wọ́n ní sílẹ̀kùn fẹ́mà nínú tí wàá nílé jẹ́ ká ń sílẹ̀ fún sẹ́mà sẹ́mi wá òun ni wípé ẹni rẹ nígbà tá àmàlẹ́kà mọ̀ wá gba ẹ̀mí tiẹ̀ wọ́n mú abọ́ rẹ pẹ̀tàn lọ́wọ́ wọ́n ti síkẹ̀ fún un sí lọ́fíńdà olóòrò ìró rẹ̀ àwọn àmàlẹ́kà gan wọ́n máa wà ìjà láti fún káwọn inú òru tí wọ́n gba ẹ̀mí ti ẹ̀mí tá a bá ní nǹkan tó kúrú ju òkú fèsì ẹran táyé fẹ́ gbọ́ lọ nínú kẹta lè jù láti wá tí wọ́n mú òun fi yé fẹ́ gbọ́ ẹ̀yẹn jẹ́ kí ajá kan àbẹ̀wé kan kó kú kó wá ti wú kó wá bẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìpẹ́jọ́ wà ládùúgbò ni òun lọ́kọ̀ọ́jà bẹ́ẹ̀ lẹ́gbẹ́ nínú kẹta tí wọ́n mú òun fi yé fẹ́ gbọ́.

yọ̀bọ̀ wá pàtó òdòdó káàkiri yọ̀bọ̀ rẹ̀ káàkiri yọ̀bọ̀ rẹ̀ káàkiri lókè ẹ̀wọ̀n òdòdó náà lókè akẹ́kọ̀ọ́ wá sí káàkiri lókè. títí tí wọ́n fi sì já ìyẹn tó ń ṣe nínú sàárè yọ̀bọ̀ rẹ̀ àgbẹ̀dẹ̀ ṣe ẹ̀ta lọ́kọ́ tó ń tó àìpẹ́sì fún wa tẹ́lẹ̀ náà ara àìpẹ́sì fún wa àǹfààní ní bóòlù torí pékeré ẹ̀mí rẹ̀ wà lókè lọ́dọ̀ náà tẹ́lẹ̀ bí wọ́n ti wá sí tíṣẹ́ mi padà sílẹ̀ ọbẹ̀ ọmọ gbádùn padà náà ni. ṣùgbọ́n ẹni tí àwọn èèyàn rẹ̀ lọ rí tí wọ́n rí sí náà sí ìsìn ẹ̀mí jẹ̀yà lókè níbi títí títí gbogbo padà bára náà ìyá náà ti jáde lọ́kẹ́ rẹ̀. torí kó bá ti sílẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀. ìbéèrè tó wà bẹ̀rẹ̀ lọ́wọ́ ti ẹ̀ yẹn how to go ẹ̀mùkẹ̀kẹ̀ ìdá lọ́kẹ́ yẹn. ẹ̀mùkẹ̀kẹ̀ wò ó ẹtí ò ní. torí kó bàbá kọ́ wá fẹ́ gba ẹ̀mí náà ẹ̀tọ́ bá ti káwọ̀ òkú ká ti kú rí. ẹ̀yà ìdòmí tó wá bẹ́ẹ̀ yọ̀ yóò máa rẹ́yìn inú yóò máa sùn tó ó tún ní ó tún ní àwọn ọmọ dáadáa ó tún ní àwọn ọmọ láìka ara mi ti rẹ̀ lọ. ẹ bá ti ní ojú lẹ́yìn yóò tún máa ń sọ fún mi ṣé ẹ kó tún fún ẹ o ṣé ẹ ṣe ó ti rí àwọn ẹni àwọn ẹni táwọn yìí ti láàrín òsì rà wọn ò tún ní ojú òdúgbò ó ti rí wọn. pẹ̀lú ó ti fún ìjẹ́sára yẹn yẹn náà ó ti rí àwọn ọmọ tó ti rí Títí mo fẹ́ pé àgbára náà ló ń kà ó. Ẹnu ní ìfẹ́ àìsàn tó ti ń gba pé àgbára náà. Wọ́n lọ kú. Wọ́n máa ṣe láàbọ̀ yẹn lójú tó ní. Ẹ ẹ́ wá sí àgbára ọ̀la ọ̀ ẹnu ní ìfẹ́ jẹ̀rọ. Wọ́n làwọn ẹ̀jẹ̀ pẹ́ lò yẹn nígbà tó bá kú yẹn ló máa rẹ̀ jọ máa kó ọ̀ dáadáa. Mo ìdí eléyìí náà tí wọ́n ti wá gbà tí wọ́n ti pàdé màláìkà ìbéèrè tí wọ́n béèrè náà ẹ̀ tó lọ ọ́ fún kọ́dà kó wọ́n béèrè kí wọ́n rán ẹ̀yìn ìdí náà béèrè kò sí lè dáhùn tó ń pékeré kó bá ti yí àwọn òyìn ẹ̀rù ló bà àwọn ọgbẹ́ tó lọ bá ti tó náà gbọ́ ọ̀dọ́ ọ̀lẹ́nu bá pàtàkì lẹ́yìn ẹ̀ láyé tí bá ti ń béèrè tó lọ́wọ́ ọ̀gbìn ó ti dá ọkọ̀ àmọ̀ rẹ̀ tẹ́lẹ̀ láyé gbogbo orí èdè wọ́n sọ ilẹ̀ tí lábáwá náà wọ́n sọ fún ọ̀pọ̀ lábáwá láyé ọ̀pọ̀ lábáwá yẹn lẹ́yìn tí ó fi nígbà tó ti dá ọwọ́ ọ̀gá rẹ̀ wọ̀ láyé. dára ni ọ̀pọ̀ tó náà wọ́n dá ọwọ́ ọ̀gá rẹ̀ láyé o torí pé tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ èyí tí jẹ́ òdodo tó náà náà nìkan jọ pé àwọn ọ̀hún wọ́n tí wọ́n ti dà láàárọ̀ ọ̀gá

但多少都有费，啊，很多人这些尾巴，很多人，很多人这些尾巴，很多人很多人弄些东西，啊，但是你们很多的人，你到底能不能来一个？这不白，不白嘞，这反正嘞，这个我们这里面的过路，你在那干路在嘞。 lọ ọkọ̀ ilé ìfẹ́ lọ lọ́kọ́lá lọ sí lọ kó kùtó. Ó kó kùtó ní ìgbésẹ̀ pẹ́sà lọ kó lọ́ka tó tó ka náà. Ni wọ́n ti ń sọ pé ẹ̀rọ sọ pé ọba tó ọba kùtó àti sàǹkó ọba kùtó kótó. Ọ̀rọ̀ kó kùtó ẹ̀rọ kó kùtó kó kùtó lẹ́kọ̀ọ́ náà yọ ọba kùtó. Bẹ́ẹ̀ni wọ́n á wáyé sàyẹn. Ọ̀dà tó àìkọ́ ọ̀rọ̀ náà wáyé tàbí tọ́lọ̀ ń padà. Owó tó wáyé tàbí tọ́lọ̀ ń padà. Ṣébí ìbáyé ti wà owó tó ń wá. Àbí ọ̀fun ọ̀fun òdòdó ó lọ fún lẹ́yìn ìsọ̀kọ́ náà lọ́wọ́ òdòdó. Òun náà níta ṣe gómìnà

tọ́wá rí ìjọ náà wọ́n tó bá rẹ́ sí wípé nǹkan àmì ìfẹ́ àkùnjẹ ọlọ́wọ́ ọba náà ló ń lọ́wọ́ rẹ̀ tí wọ́n ti fẹ́ ìjọ náà ó jẹ́ nílé fún ọkùnjẹ ọwà tí tẹ́tẹ́ kù ọwà tí tẹ́tẹ́ kù wọ́n làwọn ẹ̀ka ta bẹ̀rẹ̀. àlẹ́bìnrin ọ̀fẹ́ tó wá ń ké pé ọ̀tá ọlọ́wọ́ ọba màláyé tí wọ́n ti fẹ́ ìfẹ́ màá ọ̀tún ǹjẹ́ ọmọ ilé ni àríwọ̀ àfúnni kúrò lẹ́yìn kan tí wọ́n ká kúrò lẹ́yìn wọn lórí ariwo tí ó pa gbogbo ẹ̀dá ọlọ́run pátá ní ọkọ̀ àfihàn àtàlìjẹ̀mú nìkan yìí ń torí pé kí èèyàn àtàlìjẹ̀mú bá gbọ́ kí pé yóò bẹ̀rẹ̀ sí etí gbogbo wa yóò fi lágbára tó níjọ́ náà lọ. torí ti eléyìí ẹ̀rù kẹ̀kẹ́ òun kò ní ẹ̀ nílé fún ọ̀kẹ́kẹ́ níjọ́ náà lọ́wọ́ ọlọ́run àti kábẹ̀ yìí gbogbo ẹni tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run tó bá jẹ́ olùbẹ̀rẹ̀ láti ọlọ́run tó olùbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ọlọ́run àwọn wọ̀nyí. òtúbà yàtọ̀ àwọn ẹgbẹ́ náà òtúbà ń jẹ́ fún wa. ọlọ́run bá àlejò ọlọ́run ti ṣe pé wà iṣẹ́ lẹ́bí rẹ̀ kọ́ ọlọ́run náà وجعلناهم فسرهم فزادهم إيمانا وقالوا حسبنا الله àwọn tó fi ń gbé àwọn nínú àwọn tí wọ́n mọ̀ wá sí Àyà àìsàn láwọn pàdé sí ibi tó ilẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́la tọ́lá tó kájú wọ̀ lálọ́. àfihàn àdìsọ bàlá àtẹ̀mẹ́fà lọ. àfihàn àdìsọ bàlá tẹ̀sílà mọ́. فأنتم إلى ربكم ترجعون فأنتم إلى Durga